yorùbá máa declare already already a máa declare ìlú ni wá kó tó kó wa papọ̀ bó bá wọn gbogbo ọmọ yorùbá kó má gbọ́ bó bá wọn kọ́ gbọ́ àwọn la máa dúró de sáwọn tó wà nù gọ́tà la máa dúró de kọ́ jẹ́ kọ́ gbọ́ gbogbo tá a fẹ́ fi jẹ́ kọ́ lọ bí yọ̀ọ́ ní tìrì bá ń fún yín ní ẹ̀dì kẹjẹ lọ ra kẹ́ máa lò tàbí bẹ́ẹ̀ ṣe ń wò mí gbangba.